الكريم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وعد الذاكرين الله كثيرا والذاكرات أجرا عظيما وثوابا جزيلا وأشهد أن محمدا عبده ورسوله كان يذكر الله على كل أحيانه بجوارحه وبقلبه ولسانه ويحث على ذكر الله تعالى على ذكر الله ويحث على ذكر الله تعظيما لشأنه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأعوانه وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله ولازموا ذكره روى الإمام أحمد رحمه الله تعالى عن عبد الله بن بشر قال أتى النبي صلى الله عليه وسلم رجل فقال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فباب نتمسك به جامع قال لا يزال لسانك رطبا من ذكر الله هكذا يجيب النبي صلى الله عليه وسلم بهذه الكلمة الوجيزة الجامعة هذا السائل يجيب هذا السائل الذي بين أنه يشك عليه تتبع تتبع طرق الخير بكثرتها أجابه بأن يلازم ذكر الله تعالى ويشغل لسانه به وقد أمر الله المؤمنين بأن يذكروا ذكرا كثيرا وأن يذكروا قياما وقعودا وعلى جنوبهم وأخبر أن القلوب تطمئن بذكره ويحصل به ويحصل به الفلاح العاجل والآجل ويحصل به الفلاح العاجل والآجل وأنه أعد للذاكرين الله كثيرا والذاكرات مغفرة وأجرا عظيما وأخبر النبي صلى الله عليه وسلم أن ذكر الله غراس الجنة وقال صلى الله عليه وسلم من أحب أن يرفع في رياض الجنة فليكثر من ذكر فليكثر ذكر الله وقال صلى الله تعالى عليه وسلم استكثروا من الباقيات الصالحات قيل وما هي يا رسول الله قال التكبير والتسبيح والتهليل والحمد لله ولا حول ولا قوة إلا بالله وقد فرض الله على المسلمين أن يذكروا أن يذكروا كل يوم وليلة خمس مرات بإقامة الصلوات الخمس في مواقيتها المؤقتة في مواقفها المؤقتة وشرع لهم مع هذه الفرائض الخمس أن يذكروا ذكرا يكون لهم نافلة أي زائدة عن الصلوات الخمس وهو نوعان أحدهما ما هو من جنس الصلوات فشرع لهم أن يصلوا مع الصلوات الخمس قبلها أو بعدها أو قبلها وبعدها سننا تكون زيادة على الفريضة فإن كان في الفريضة نفس جبر نفسها بهذه النوافل وإلا كانت النوافل زيادة على الفرائض ولما كان بين صلاة العشاء وصلاة الفجر وبين صلاة الفجر وصلاة الظهر وقت طويل شرع سبحانه وتعالى صلاة الوتر وقيام الليل وشرع صلاة الضحى لئلا يطول وقت الغفلة عن ذكر الله والنوع الثاني ذكر الله باللسان وهو مشروع في جميع الأوقات ويتأكد عقيب الصلوات المفروضات بأن يذكر الله عقب كل صلاة عقب كل صلاة منها مئة مرة ما بين تسبيح وتحميد وتكبير وتهليل ويستحب ذكر الله تعالى بعد الصلاتين اللتين ينهى عن التطوع بالصلاة بعدهما وهما الفجر والعصر فيشرع الذكر بعد صلاة الفجر إلى أن تطلع الشمس وبعد العصر حتى تغرب وقد أمر الله سبحانه وتعالى بذكره في هذين الوقتين في هذين الوقتين في مواضع كثيرة قال تعالى وسبحوه بكرة وأصيلا قال تعالى واذكر اسم ربك بكرة وأصيلا وقال جل شأنه وسبح بالعشي والإبكار وقال جل شأنه فسبحان الذي فسبحان الله حين تمسون وحين تصبحون وقال تعالى أيضا واذكر ربك في نفسك تضرعا وخيفة وخيفة ودون الجار من القول بالغدو والآصال ولا تكن من الغافلين وقال تعالى أيضا وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب والتحب ذكر الله تعالى في غير هذين الوقتين من آناء الليل وآناء النهار فيذكر المسلم ربه إذا أوى إلى فراشه ويذكر الله كلما تقلب من نومه قال صلى الله عليه وسلم من تعار من الليل فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ثم قال رب اغفر لي ثم دعا استجيب له فإن حسن فتوضأ قبلت صلاته صلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم وثبت عنه صلى الله تعالى عليه وسلم أنه أنه كان إذا استيقظ من منامه يقول الحمد لله الذي أحياني بعدما أماتني وإليه النشور وهكذا ينبغي للمسلم أن يستصحب ذكر الله تعالى إلى أن ينام ثم يبدأ بذكر الله عندما يستيقظ ويذكر الله تعالى على أفعال دينه ودنياه فيذكر اسم الله ويحمده يحمده على أكله وشربه ولباسه ودخول منزله وخروجه منه وعند دخول الخلاء وعند الخروج منه وعند ركوب دابت دابته أو غيرها من المركوبات ويذكر اسم الله تعالى على ذبيحته من نسك وغيره ويحمد الله تعالى على عطافه ويحمد الله عند تجدد النعم تجدد النعم واندفاع النقم ويذكر الله تعالى عند دخول السوق وعند سماع أصوات الديكة وعند سماع الرعد وعند نزول المطر وعند اشتداد هبوط الرياح وعند رؤية الهلال ويشرع ذكر الله تعالى ودعاؤه سبحانه عند نزول الكرب وحدوث المصائب والعياذ بالله وعند الخروج للسفر وعند الرجوع منه وعند نزول المنزل بالسفر والحضر ويجب ذكر الله تعالى والتوبة والاستغفار من الذنوب جميعا كما قال تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ويستحق ذكر الله تعالى عند إقبال الليل والنهار وأوقات الأسحار فمن حافظ على ذلك لم يزل لسانه رسلا من ذكر الله في كل أحواله عباد الله وذكر المطلق يدخل فيه الصلاة وتلاوة القرآن وتعلمه وتعليمه وتعلم العلم النافع وتعليمه ويدخل فيه التسبيح والتهليل والتكبير والإكثار من ذكر الله تعالى براءة من النفاق فقد وصف الله تعالى المنافقين بأنهم لا يذكرون الله إلا قليلا فمن أكثر من ذكر الله فقد خالفهم ولهذا قدمت سورة المنافقين سورة المنافقون بالأمر بذكر الله وأن لا يلهي المؤمن عن ذكر الله مال وولد وأن من ألهاه ذلك عن ذكر الله فهو من الخاسرين وقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه كان يذكر الله على كل أحيانه في حال قيامه ومشي وقعوده واتجاهه وسواء كان على طهارة أو على حدث والإكثار من ذكر الله تعالى حصن من الشيطان فإن العبد لا يحرز لا يحرز أو لا يحرز نفسه منه إلا بذكر الله ولا يدخل عليه الشيطان إلا من باب الغفلة عن ذكر الله فهو يرصده فإذا غفل فإن غفل وتب عليه وافترف وإذا ذكر الله خنف ولهذا سمي الوسواس الخناس أي يوسوس في الصدور فإذا ذكر الله تعالى خنف أي كف وانقبض وإكثار من ذكر الله أيها الأحبة تهيأ به القلوب وتطمئن قال تعالى على بذكر الله تطمئن القلوب وقال صلى الله تعالى عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت ومن ذكر الله ذكره الله تعالى قال تعالى فاذكروني أذكركم وفي الصحيحين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وذكر الله تعالى يحدث اللسان يحدث اللسان عن الغيبة والنميمة والكذب والفحش والباطل ولهو الحديث فإن العبد لا بد له أن يتكلم فإن لم يتكلم فإن لم يتكلم بذكر الله تكلم بهذه المحرمات تكلم ببعضها بها أو ببعضها فمن عود لسانه ذكر الله تعالى صانه عن اللغو والباطل والذكر أيسر العبادات وهو من أجلها وأفضلها فإن حركة اللسان أخف حركات الأعضاء وأيسرها فإن الأعضاء تتعب مع الحركة واللسان لا يتعب مهما أكثر الإنسان من تحريكه فينبغي أن يكثر من تحريكه بذكر الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون ṣe fún ọlọ́wọ́n kọ nínú Al-Qur'an ó ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́wọ́n yín lọ́jọ́ ìrántí tó pọ̀ ẹ máa ṣe subahana subahana Allah láfẹ̀mọ́jú àti látàlẹ́ ọlọ́ọ̀ba mo jẹ́rìí gị ọ̀kan ṣoṣo ni kò sẹ́ni tí jọ́sìn tọ́ sí lódodo àfọ̀hún nìkan kò lórogún ó ṣe àdéhùn tó jẹ́ tí ó sì ṣe ó ní gbogbo ẹni bá rántí òun lọ́pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n ní àbóbìnrin wọ́n ó tó tóbi ọlọ́run náà eléyìí mo jẹ́rìí káwọn wasallam ahmed ibn ẹrú ọlọ́run wa náà ní òjíṣẹ́ rẹ̀ ni èyí máa ọlọ́run ọba ní gbogbo ògbà pẹ̀lú oríkèéríkè ara rẹ̀ àtọkàn àtàmà rẹ̀ ó sì máa ń fòrò ọmọ ádámà síbi pé kí wọ́n máa rántí ọlọ́run ọba tó tóbi ọlọ́run kọ́ bá sọ̀lẹ́ fún gàdìgẹ́ fún anábì sallallahu alaihi wasallam kọ́ bá sẹ́ fáwọn ará alẹ́ anábì àtàwọn àfáàbò rẹ̀ àti gbọdùnlọ́wọ́ rẹ̀ àti gbogbo ẹni tí ń sojú kòrò àti tẹ̀lé ìlànà rẹ̀ táàmù àti súnà kọ́lọ̀ ṣe bẹ́ẹ̀ tóbi lórí ẹnì kọ̀ọ̀kan wa náà ó rọ súnà rẹ̀ kó rọ̀ fún wa àti tóbi ó di túláàsì fún wa ká lè bá àjèrè púpọ̀ ká a dára dé ìrántí ọlọ́run. ìmáàmù ahmed nínú tó gbà wá látọ̀dọ̀ abdullahi amabasha ó wí pé arákùnrin kan wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní wòlúsí ọlọ́run àwọn tipa mi ò lè ka tí n bá ní kí n máa rọ́ọ̀lù lé ní èjì ni mo lè gbá mú ní pàtó nínú bó ti ṣe pọ̀ tó yìí ànábì fún lẹ́sì sallallahu alaihi ó ní lẹ́gbà kan sáàjẹ́ká hàn rẹ kó máa rántí ọlọ́run jẹ́ kí kó máa rántí ọlọ́run mọ́jọ gbẹ. ìdáhùn yìí ó jẹ́ ìdáhùn sókí tó fẹ́ pọ̀ ju béèrè lọ ó pọ̀ ju béèrè lọ nítumọ̀. olùbéèrè wòye sí pé tí n bá ní kí n máa rọlù náà sílà kó máa pọ̀ kí n máa ṣe tìláwà. kí máa gba àwẹ̀ kí máa ka alukur'an bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ti dàgbà ìpá ò lè ka mọ́ torí pẹ́ni tó dàgbà ló béèrè béèrè yẹn. tàbí kó sì jẹ́ pé agara ló dáa láì sọjọ́ orí ṣùgbọ́n ó kílíà ó sì yanjú pé. ṣàkọ àlẹ́ ìtọ́sọ́fọ́rùn sírùkì lẹ́yìn kó lè hà tó ń bá ní kó ń máa ṣe gbogbo ẹ̀ ikú òun ò ká òjíṣẹ́ náà tó wá dá lóhùn pẹ̀lú ìbéèrè ìbéèrè pẹ̀lú ìdáhùn yẹn sí ìbéèrè rẹ̀ ó ní mọ́ọ̀sì àhán lẹ̀ o jẹ́ kó máa rántí ọlọ́run ọlọ́run bá wá pa gbogbo múmìnì náà láti tẹ́lẹ̀ náà wípé ẹ máa rántí èmi ọlọ́run ọba yín nírántí tó pọ̀ ọlọ́run tó fi púpọ̀ sí i ó tún pa wá láṣẹ yàtọ̀ sí yẹn wípé ẹ máa rántí mi nínàró àti lórí ìjókòó àti lórí ibùsùn ó tún sọ wípé ọkàn àwa ẹ̀dá máa balẹ̀ tó bá jẹ́ pé ìrántí ọlọ́run bá bá wà ń bẹ̀ tí ìrántí ọlọ́run bá wà lórí ahọ́n àtọkàn ọkàn máa balẹ̀ ó tún jẹ́ ká mọ̀ wípé èèyàn a máa jèrè láyé a máa jèrè lọ́jọ́ gbèdé àlùkìyà àmà sáhàn rẹ̀ àtọkàn rẹ̀ àtọ́nìkèrè bá rántí ọlọ́run. ọlọ́run bá tún sọ wípé òun pa àforíjì tó tóbi àforíjì àti ládá tó tóbi èrèjẹ tó tóbi lẹ́sẹ̀ kalẹ̀ fún gbogbo olùrántí ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin. ànábì sallallahu alaihi wasallam. ó tún sọ fún wa wípé igi àlùjànnà téèyàn máa ká èso ẹ̀ jẹ ìrántí ọlọ́run ni. àmọ́ ìwà sọ̀rọ̀sọ̀rọ̀ alẹ́ ọ̀sọ́lá tún sọ fún wa wípé ẹni òdò bá fẹ́ ma jẹ kiri kódà látàyé ń bí nínú ọgbà àlùjànnà kó máa pọ̀ nírántí ọlọ́run ẹni tó ó fẹ́ máa jẹ kiri lé sí ọgbà láì sí kó pọ̀ ọlọ́run. àníbi sallallahu alaihi wasallam ó tún sọ wípé ẹ máa pọ̀ ní nǹkan kan tí ó jẹ́ àtúbọ̀tán fún yín àdébọ̀ wá bá àlèbákìyà sọ̀lẹ̀hàtù ọ̀làná wípé wọ́n wá béèrè pé wò ní sí ọlọ́run kí làwọn nǹkan náà ó nínú ẹ̀ ní tẹ̀síbíìr láti máa fi rántí ọlọ́run nínú ẹ̀ ní tẹ̀síbíìr subhanallah nínú ẹ̀ ní tahlil la ilaha illallah nínú ẹ̀ ní alhamdulillah nínú ẹ̀ ní la hawla wala quwwata illa billah ọlọ́run bá wa ó tún ṣe lọ́rùn ọyàn pé ká máa rántí òun nígbà márùn lójúmọ́ pẹ̀lú mímọ́ ṣe sọ̀lá as-subh wal-dhuhr wal-'asr wal-maghrib láwọn àsìkò rẹ̀ tọ́lọ́wọ́n bá kó lè bá jẹ́ sọ̀lá ọlọ́run bá fẹ́ ká rántí òun púpọ̀ ó tún mú àwọn ó tún mú ìlànà kan wá tí kì í tún sọ̀ràn àyàn tó tún sọ pé sọ̀ láàtún náà tún ni ó ní bíi kínábílà méjì àbí mẹ́rin síwájú sọ̀lá àdílẹ́yìn rẹ̀ kó máa bẹ tó jẹ́ pé tí àlùjẹ̀jẹ̀kù bá wà nínú ìtójọ́ràn ọlọ́run bá yóò sọ fún yìí ẹfi nábìlà rẹ̀ ẹfi dì í nábìlà tó dábàlá nábìlà tó tún mú wá yẹn ẹfi dì í tí àléébù wà níbi ọ̀ràn yẹn rẹ̀ kó lè bàa jẹ́ pípé bẹ́ẹ̀ náà ni nábìlà àwẹ̀ gbígbà àtàwọn tẹ olóore lọ́pọ̀lọpọ̀ nábìlà zakat oná ní sọ̀dàkọ́ọ̀t gbogbo sàárà téèyàn ń ṣe ibi táwùjọ ìjẹkùn bá wà níbi ọ̀ràn yẹn á máa nígbà tó jẹ́ pé àsìkò tí ń bẹ lẹ́yìn irun ìṣá sí irun sóbòì ìyẹn lálẹ́ sí àfẹ̀mọ́jú àti ní ẹ̀yìn irun sóbòì láàárọ̀ sí irun ti lóòrè lọ́sàn-án àsìkò tó gùn ni tó sì jìnnà síra wọn ọlọ́run bá tún fẹ́ ká máa rántí òun kásìkò ọ̀ràn yẹn tó tó ló bá tún ṣe àwọn kankan lẹ́sìn fún wa ń bẹ̀. nínú ìtòsí ní ẹ̀sìn fún wa kótó di pẹ́lẹ̀ mọ́ òní tọ́lá tìlú wítìrì àti kìyàmù lẹ́yìn ó sì ṣe tọ́lá tó dóhà tọ́lá tó tá a máa ń ṣe ní ìyálẹ̀ ta ó ṣe lẹ́sìn fún wa láti rántí òun kótó di pé tọ́lá tó dóhùn ìdè kó má bàa jẹ́ pé a ti gbàgbé ọlọ́run púpọ̀ kọ́ràn yàmi ò tó dé. ẹlẹ́ẹ̀kejì òun nìrántí ọlọ́run ọba pẹ̀lú ahọ́n eléyìí lọ́lọ́run wá sí lẹ́sìn fún wa ní gbogbo ògbà yóò máa wá di tá a kan pamọ́ tá a bá ti sọ̀lá tá a sálámà nípa pé ká máa rántí rẹ̀ lẹ́yìn sọ̀lá tó kọ̀ọ̀kan èyí tó wáyé pé ẹtì ọgọ́rùn-ún ó ń bẹ́ńbẹ́ ó kéré tán tàbí téèyàn bá lè tèjì bẹ́ẹ̀ lọ. bí ikú jẹ́ pé à ń ṣe tasbih subhanallah bí ikú jẹ́ pé à ń ṣe alhamdulillah bí kó jẹ́ pé à ń ṣe Allahu Akbar bí kó jẹ́ pé à ń ṣe la ilaha illallah kódà lẹ́yìn sọ̀láàtù méjì tó jẹ́ pé kò sí náfìlà ń bẹ̀ gẹ́gẹ́ bí sọ̀láàtù sóbòhè àti sọ̀láàtù làásìrù ọlọ́run ọba tí ò kẹ́kẹ́ gbàgbé òun nígbà kan ó tún ṣe nǹkan lẹ́sìn níbẹ̀ gbà tí ò sí náfìlà ń bẹ̀ ó ṣe kájókòó sí ilé ọlọ́run tá a mọ̀ sí mọ́sálásí ká máa ṣe o ó ṣe lẹ́sìn títí tí ó fi di fóònù yọ àyàfẹ́ tó jẹ́ pé bùkátà gbèsè ayé ẹ̀ tí ò bá fún láàyè nípa iṣẹ́ rẹ̀ nípa jíjẹ nínú rẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn tó ní láádá púpọ̀ tó lérè lọ́dọ̀ ọlọ́run púpọ̀ ni kéèyàn ojókòó lẹ́yìn sóbòhìn kó máa ṣe díkìr títí tó rùn òbí ọba bẹ́ẹ̀ láti gbàgbọ́ tó wá fún sọ̀rọ̀ àtúfàjà ọlọ́run bá wa. ó tún ṣe lẹ́sìn lẹ́yìn sọ̀láṣì làásù nígbà tí òsín náà fìlà wípé títí tó rán wọ ti wọ̀ ẹ rántí ọlọ́run ọwọ́ àwọn àyà wa pọ̀ lórí eléyìí nínú rẹ̀ òun àyà sọ́ọ̀tì ọlọ́run sọ wípé whatsapp ẹ̀ ò ọlọ́run dákọ̀ àárọ̀ àti ìrọ̀lẹ́ àárọ̀ ìrọ̀lẹ́ àárọ̀ láti mọ̀ sí bàdà sóbì àti ìrọ̀lẹ́ lẹ́yìn àfíìlà onírọ̀lẹ́ ọlọ́run tó sọ ní nìsan wà wà máa rántí ọba rẹ àti táwọn ẹwú yẹn èdè ni òun náà ni wà àfíìlà àti ní àfíìlà tá a rí lágbáwá bá sọ ọdún sọ́tọ̀ alìmọ̀rọ́ọ̀nù ọlọ́run ní wàsáàbẹ̀ bẹ́ẹ̀ èdè mi lọ́lọ́run bá tún gbọ́dọ̀ mi lọ́lọ́run tún lò yàtọ̀ sí ìtòlò ṣáájú gbọ́tùmọ̀ kan náà ni máa rántí máa ṣe subhanallah bilaashi lálẹ́ ìyẹn nírọ̀lẹ́ wàjibukar àti látẹ̀lọ́jú bákan náà ọlọ́run bá tún sọ fún wa nínú sọ́ọ̀tù rúùm pé ọlọ́run ọba ọba tó mọ́ni tó yẹ ká máa wá mímọ́ ká máa ṣàfọ́mọ́ rẹ̀ pẹ̀lú gbólóhùn bẹ́ẹ̀ lẹ́nu ẹ ọba tó ṣe pé a máa ṣe fún híínà tumsun nígbà tẹ́ bá lẹ́ lálẹ́ wà híínà tusbihun àtìgbà tẹ́ ẹ bá tún yìí. ọlọ́run bá tó sọ fún wa ní suratul A'raf wàásù rabbaka fi nafsika tadarru'an wa khifa máa rántí ọlọ́run ọba rẹ nínú ọkàn rẹ fi ninu nínú ọkàn rẹ tadarru'an lẹ́ni tí ń jí rẹ bẹ̀ fún nírántí tó mú rẹ̀ra ẹni ńlẹ̀ lọ́wọ́ wà kíìfà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní jẹ́ẹ́jẹ́ wà dúnà lè jáhárì láì máa kígbe. ibi tẹ́ ti mú ẹni tó bá sọ pé ẹgbẹ́ sọ pé kò sáàdù kiri fún òun ní kò sáàdù kiri wọ́n ní ẹ̀mọ́ta yìí làwọn wọn wí. wà dúnà ọlọ́run sọ pé wà kíìfà sọ ìgbẹ́dẹ̀ lára wa ni ó ti kílẹ̀ àmẹ́yẹn kíìfà jẹ́ẹ́jẹ́ ní jẹ́ kéèyàn má wàá gbọ́ yéé síbi pé èèyàn tún lè kígbe ọlọ́run níwájú náà járe láì má kígbe bẹ́ẹ̀ bá sì bá bẹ́ẹ̀ bá sì wò tún mẹ́nu àlùkùránì kò pé méjì wàdúrú náà lè járe ó kílẹ̀ àtọ́tò kò pé tùmọ̀ méjì lọ́wọ́ wàdúrú náà lè járe ẹ má má kígbe. ibi tá a ti lè ibi tá a ti lè pariwo àzikir ó láàyè tiẹ̀ a máa wá inda inda tẹ́lbíà tá a bá ń ṣe hajj torí báwọn èèyàn ti ń ṣe hájú gan ẹ kódà bí wọn jẹjẹ ìgbé ní ọmọdé ẹ mọ gbọ́ gbogbo ẹ mọ gbọ́ gbogbo wọn ẹ máa ń ṣe làbáyìíkà làbáyìíkà lọ́mọ làbáyìíkà. bẹ́ẹ̀ náà ni kí náà ń sẹ́yọ ká máa ṣe tẹ̀kbíìr ọlọ́run sì paná yẹn pẹ̀lú àṣẹ rẹ̀ láì jẹ́ pé panápaná wá tí náà bá sẹ́yọ ẹgbẹ́ nígbà mùsíbà nígbà mùsíbà lélẹ́yìn tí náà bá ń ṣe Allahu Akbar bí ìgbé àlọ́ àmọ́rù bá ṣe rí bẹ́ẹ̀ ni ó sì mọ́ bẹ́ẹ̀ ni ó sì mọ́ lọlẹ̀ sí bìyí ni là pẹ̀lú ìrọ̀dọ̀ ọlọ́run. wàdúù náà jáàrì ẹ má kígbe wàdúù náà jáàrì mí náà kọ́ọ̀lì ẹ má ẹ má jẹ́ kó hùn ní ó jẹ́ igbe ọlọ́run wá sọ pé bìlùgùdù wìwọ́l àsọ̀ọ̀lì ní àfẹ̀mọ́jú àti láfàálẹ́ wàlẹ́ àtàkùnmẹ́ lọ́rọ̀ ìlú ẹ má jẹ́ni sínú ẹ̀fọ́ ẹ sì má jẹ́ni tó gbàgbéra tó kúyè kó nípa ọlọ́run ọlọ́run tó sọ fún ọ ní sọ́wọ́tò kọ́ ọlọ́run sọ wípé máa ṣe tẹ̀síbí pẹ̀lú mímọ́ dúpẹ́ fọlọ́wọ́n bá rẹ wọ́sáàbì bihamdi rọ́bì kọ́bílà tó lọ ìṣàn kó tó di pé òòrùn yọ wọ́n kọ́bílà lùgbòrò kó sì tó di pọ́wọ́ ẹ̀wọ̀ gbogbo ọ̀nà tọ́lọ́run gbà sọ yìí ó kó gbogbo ẹ̀ ó kó já pátápátá bí yóò bá gbọ́ yín nìkan ó gbọ́ yín bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀rín kan kọ́bílà tó lọ ìṣàn kóòrùn tó yọ láti gbà tá a ti fi sóbè wà kọ́bùlà lùgbòrò àti kó tó di pé òun wọ̀ lẹ́yìn afúrínù. afẹ́ká máa ṣèrántí ọlọ́run ọba lẹ́yìn àwọn àsìkò méjèèjì tọ́lọ́run wá ń dákọ nínú àwọn àyà yìí lọ́sàn-án àti lóru kí mùsùlùmí òdodo máa rántí ọlọ́run níbi àwọn àsìkò tá a fẹ́ mẹ́nu báyìí àkọ́kọ́ tó bá dórí ibùsùn tó bá dórí ibùsùn ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ní táwọn èèyàn ń wò sùn ní fíìmù tòyìnbó ni àbí ti Yorùbá ẹlẹ́ẹ̀kejì téèyàn bá tají wúyà lójú oorun kó rántí Ọlọ́run gbogbo ẹ̀kọ́ kan tá à ń wí ńlóni sànàbí sọ̀ ń pa ẹ̀ o sọlọ́lọ́ ọ̀tàlá àlẹ́ ọ̀sọ́làm kì í ṣe pé èèyàn kàn gbin torí àwọn èèyàn òbúkátà ẹ̀ ní kò sí wípọ̀n tá a níjò rántí Ọlọ́run lọ. bí ọlọ́run ti ṣe rọrùn fún wa ló kù ká mójútó bí wọ́n bá tají wúyà ó tún dá akọ ọlọ́run ó tún ní ìtànàjì sọ pé kẹ́ ẹ wí sallallahu ta'ala fàlà ó sì ń bẹ ẹni tó kéwù àti ẹni tó kéwù kẹ́ máa sọ pé àwọn nígbà táwọn wà kéwù sẹ̀wọ̀n ká dánwò lélẹ́yìn rárá kì í sàdánwò ó ń bẹ ẹni tó wọ́n tún tu sí yorùbá wọ́n tún tu sóyìnbó nínú àwọn nǹkan tá a lè rírà lárọ̀ọ́wọ́tó wa bóyá ń bẹ ní bóyá ń bẹ nítòsí wa ní mọ́sálásí náà nínú nínú ẹ̀sìn muslim torí kálukú mùsẹ̀ lọ́wọ́ tó fi sápò rẹ̀ kí ebi gbéra tó tóbi sáàsọ pé àwọn ya máa ju sápò gbogbo àti ẹ bá ti fẹ́ sọ nǹkan kan tí wọ́n bá sì há sórí wọ́n sì mú jáde wọ́n sì kà á torí pé ànábì wa sallallahu alaihi wasallam ó lẹ́ni yòówù tó bá tají lójú oorun tó tají ní títají pé bóyá ó fòyà àbó bẹ̀rù àbó ní hílà nílé ọkàn àbó tagìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń wá sọ pé. láìláha ìlọlọ láti sọ pé ó ní nítòjìṣẹ́ ọlọ́run bá sọ ń bẹ̀ ẹni tó bá wá kiri gbogbo nǹkan tá à ń dá akọ yìí ó ní nítànàbí sọ ń bẹ̀ sọlọ́lọ́ ọ̀tàrà rẹ̀ ọ̀sálà tí ò sẹ́yìn lọ́rùn ó ti túmọ̀ sí pé bá ń bẹ láyé lónìí àwọn èèyàn ò ní láti lọ gba kàlẹ́ èsù tí n tó sọ kalẹ̀ ọ̀ wá sọnù sẹ́ni tó rírì bá wa tó bá jẹ́ pé n tó sọ kalẹ̀ ó parẹ́ sẹ́ni pé nínú tó sọ kalẹ̀ náà ni àlùkò ẹ̀ńtọ́ bá sọ kalẹ̀ fún tó bá jẹ́ kó parẹ́ ni àdánwò ńlá ni tó bá jẹ́ pé àwọn tá a sọ yìí wọ́n sọnù ni àwọn sàhábà tó máa ń kò sọ́ni kankan wọn láyé mọ́ gbà náà ní ìṣòro tó eléyìí ò tó bí ti báyẹn kọ́ ayé le jù bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí pé inú ẹjọ́ gbogbo tànàbì ló wà tànàbì bàbá láyé tó bá tó bá nàbì láyé sallallahu ta'ala sallam. tí ẹ bá tají tó bá sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar albaqiyatu salihatu àwọn tó yẹ máa jẹ láéláé tó ní tán láyé àtàkì àmọ́ báyọ̀ bí tẹ̀pẹ́ nù àlùbáàtì àtù sọ̀lìhà ọwọ́ adáko àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó wá nínú àdìkìrì ojú oorun gbà tí yẹn tajú. subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar wàlá hawla wàlá kúwàtà illa billah. tó tọ̀ ń sọ bẹ́ẹ̀ tó tún wá sọ pé rọ́bì fìrìlì ọlọ́run dákun ṣàfojú fún mi o tó ṣe àdúrà òṣèjì ìbàlá àdúrà ló gbà àfi tó bá ti èméjì sọlọ tó bá sọ àwọn gbólóhùn yẹn tó tó wá ti dùá àdúrà rẹ̀ ó gbà tó bá tún pinnu fọtàwádùn àtúnṣàlùwàlá kó bẹ̀rẹ̀ sọlá àtò sọlá àtò bá ti náà ọlọ́wọ́ gbà. Ànábì sallallahu alaihi wasallam ó tún sọ fún wa pé sẹ́nìkan ní yín bá jí lójú oorun rẹ̀ tó sọ pé tí wọ́n bá tún jí lójú oorun rẹ̀ pátápátá ní jíjí tí ó fẹ́ jí tẹ́lẹ̀ jíjí tàkọ́kọ́ yẹn kì í ṣe jíjí tó fẹ́ jí inú bí yàtọ̀ àmọ́ ńgbà tó wá jí tán níní díè tó fẹ́ jí gan lásìkò ẹ̀ tó wá sọ pé alhamdulilayi lẹ́ni àyà ni bá dàmú àmọ́tánì wà ilé ìnùsùn wọn ni kò sọ bẹ́ẹ̀ tí o bọ́ wá sí ma nígbà tó jí ìgbà tá a jí gan ni wọ́n fẹ́ ká ṣe. bákan náà ó tọ́ fún mùsùlùmí nínú ẹ̀sìn sí ni kó máa bẹ pẹ̀lú ìrántí ọlọ́run ọba títí tí ó fi sùn yóò bẹ̀rẹ̀ pẹ̀lú mẹ́rin tí ọlọ́run ọba nígbà tó bá tún tají bákan náà pẹ̀lú gbólóhùn tá a sọ sọ yẹn wọ́n fẹ́ kí mùsùlùmí òdodo kó máa rántí ọlọ́run ọba lórí ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ bíi báwo kó máa rántí ọlọ́run kó máa dúpẹ́ fọlọ́run lórí jíjẹ rẹ̀ mímu rẹ̀ wíwọṣọ rẹ̀ sáàbà jẹ sáàbà mu á bisimilá ẹni tó bá wí lọ́kàn kò ní jaburú kò ní di aburú tó bá di ẹ̀kan nira kò ní nílà pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ó ní sẹ́yìn òwú tí yẹn bá fẹ́ wọṣọ ẹ̀ kódà sẹ́yìn máa ń bọ́ sọ rẹ̀ tó bá di pé ara rẹ̀ yóò bá bọ́ sí òhò ó tún ní tí àwọn kan dá ń sọ yìí tó pọ̀ jù làkan lọ kò wọ́pọ̀ mbẹ́ sẹ́yìn òkè ó wà á rò pé bóyá kò sóhun mbẹ́ yìí tó lọ kò wọ́pọ̀. ìlà kan ìlà kan àtàbọ̀ ìlà méjì ẹni tí ó jẹ wọn ni kó sọ pé bisimilá kálímà méjì nù bisimilá ọkàrí ẹni tó jẹun tán alihamudulilayi láti bẹ̀rẹ̀ dé parí nígbà tó ọmọ yẹn tó parí tán kò wúrán tí wíìgà kan nu méjèèjì tó ti jẹ́ mùsùlùmí ìṣòro wà ní eléyẹn wọ́n fẹ́ kó rántí ọlọ́run ọba tó bá wọnú ilé rẹ̀ tí ń gbé kó rántí ọlọ́run ó ní tí ó wì í ìní ọ̀pẹ̀ ní rántí ọlọ́run ó ní tó ti sọ ọlọ́run sọ pé kó wí sọ̀rọ̀ lọ́rọ̀ alẹ́ òsànlá tó bá jáde nínú ilé ẹ̀ tí jáde lọ ó ní tí wọ́n fẹ́ kó wí tó bá wọlé ìgbọ̀nsẹ̀ ó ní tí wọ́n fẹ́ kó wí nínú ilé àbí níta àbí ní pápá tó bá jáde kúrò ní ìgbọ̀nsẹ̀ wọ́n ní tó fẹ́ kó wí tó bá gun mútọ̀ ẹ̀ abọ́kadà rẹ̀ abẹ́sìn rẹ̀ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ wọ́n ní tó fẹ́ kó wí àbí plane. wọ́n fẹ́ kó rántí ọlọ́run tó bá fẹ́ du ẹran rẹ̀ àbádìẹ rẹ̀ àbófẹ́ gúnra fún mi rẹ̀ ó ní tí ó wì wọ́n fẹ́ kó dúpẹ́ fọlọ́run nígbà tó sín wọ́n fẹ́ kó sọ pé alihamudulilá ọ̀pọ̀lọpọ̀ òkèèfì dáa ṣe ń tó lọ yẹn ẹ̀rí pé lẹ́wọ́ sí tí ò tẹ́ ní rásìkò kan tó ṣòfò tí ò ní sí nǹkan kan téèyàn ń wí láti máa fi rántí ọlọ́run wọ́n fẹ́ kó sí kó rántí ọlọ́run wọ́n fẹ́ kẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wọn ò sí kó rántí ọlọ́run tó ní ti bí bá sọ pé alihamudulilayi kí wọn náà sọ pé yàrá hàmùkànlọ́ọ̀ kóun náà tún wá sọ nǹkan kan nígbẹ̀yìn ó parí àmọ́ eh, excuse me làwọn èèyàn ń wí nìyí àbí sorry wọ́n sàn ń wí nǹkan kan èwo là wá ní wíṣọ lọ́hùn sí ẹlẹ́dàá wa àwọn èèyàn ń wí nǹkan kan tí wọ́n dáa pàtó lọ́hùn bá ti wọ́n fẹ́ kí mùsùlùmí òdodo rántí ọlọ́run tó bá rí kóun lékún níkẹ́ àbí mùsùlùmí bàtàn ọlọ́run bí dànù fún un. wọ́n fẹ́ kó rántí ọlọ́run tó bá wọnú ọjà ẹ̀sùn ó bá ti pọ̀ tó tá à ń wọnú ọjà tá à ń lọ bí iṣẹ́ wa wọ́n fẹ́ kí mùsùlùmí òdòdó rántí ọlọ́run nígbà tó bá gbóhùn àwọn àkùkọ tí wọ́n kọ wọ́n fẹ́ kí mùsùlùmí òdodo kó rántí ọlọ́run nígbà tó bá gbọ́ dára san. ló fi jẹ́ pé tó bá jẹ́ pé ìbínú ìbínú tọ́lọ́run ní bá ń bá bọ̀ ọlọ́run ti dáàbò bò yóò ti dáàbò bò yẹn. àbí àtìmọ́ gbọ́ ẹni ìjẹta irú àwọn àrà tó sán kódà lẹ́nu lọ́lọ́ yìí ó tún pààyàn méjì àrà sán ni àméjèèjì ti gbẹ́bí ni nílùú kan ní pílẹ̀tì kan ní nàìjíríà yìí náà ni kò pẹ́ lẹ́nu lọ́lọ́ yìí náà ni. ó pa obìnrin kan ó tún pa bábà kan mo gbàgbé pílẹ̀tì yẹn ni. bí ohun àrá ọlọ́mọ bí bínú ẹni tó bá sọ wípé òun fi jà tó jẹ́ pẹ́lẹ́bọ lòun pé àrá wa sán wá pẹ̀lú kan ló lára wọn ni wọ́n rárá wọ́n rárá sí yàn òun ló ní àrá ẹ wá bí wọ́n lè rí ní wọ́n rárá nítorí ẹ̀bá ní tó wà ní ní abẹ́ ìkápá èèyàn téèyàn ń lò bó ti ṣe fẹ́ ó ní lálùsọ tó jẹ́ tẹni ọlọ́run ọba tó ní tí máa fi jẹ́ àti máa fi ṣèkẹ́ òun ló lè lò bó ti fẹ́ wọ́n fẹ́ kí mùsùlùmí òdodo kó rántí ọlọ́run tójò bá ń rọ̀ ó tún ní sáà tún wí tó wà nínú súnà tànàbì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ tí ẹni ọlọ́run kó rántí ọlọ́run nígbà tásẹ́gùn bá lè tó bẹ̀rẹ̀ sí í fẹ́ tí ń ju nǹkan sọ́ọ̀tù gbùù tí ń ju sósì ó ní sínú sùn ní òdodo wù yìí ọlọ́run bá a fẹ́ ní rí òun mọ́sẹ̀ ní rí yá ìgbé tó ọlọ́run bá ti sọ̀rọ̀ atẹ́gùn ìbínú ẹ̀rí kọ́ ọlọ́run mọ́sẹ̀ ní rí yá. àdìgbò tí ó pè ní rí ẹ̀ rí hàn sọ́rọ́ sọ̀rá tí ó tún wá fún níròyìn tó tó lágbára. bákan náà wọ́n fẹ́ ká tún rántí ọlọ́run tá a bá rí ìlédè sùn wọ́n fẹ́ ká rántí ọlọ́run ọba tíbànújẹ́ bá ṣe wá àbí mùsíbà kan ṣẹlẹ̀ gbogbo ti mọ̀ iná lílá wà iná ilé rọ̀jùrùn àtàwọn gbọ́dọ̀ mi Allahumma ajirni musibati hada wa khulfi li khayra minha jẹ́ ń jèrè tó pọ̀ mi musiba tó bá mi yọ ọlọ́run wá kó orí rọ́pò ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ àti tí ò bá dọ́kan ètò sọ èyàn ó jèrè tó pọ̀ ńbẹ yóò sì forí tó mú gbàgbé musiba ń rọ́pò kódà ìbá àmọ́ hàn sí lójú ayé bí ìbá ìjọjọ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kíá náà torí gbogbo nínú ìrántí ọlọ́run bá náà sì ni kéèyàn máa túbá kó sì máa ṣe astaghfirullah níbi ẹ̀ṣẹ̀ gbogbo tó bá tẹ̀lẹ́tẹ̀ kéèyàn sì wà lórí bẹ́ẹ̀ kódà bó tún ṣẹ̀ kódà bó tún ṣẹ̀ lónìí wọn gbà tó bá jẹ́ pé àsìkò tọ́lọ́run ní gba títúbá náà ti gbé ẹnu pé kò ní láníyàn yìí pé òun kàn fi títúbá ṣeré ni ìgbà wọlé yóò túbá tí ò wà ní tẹ̀mọ́jọ́ fi kó láyé kò sí nítorí ó ti túbá jò ní kò wá tó ní sẹ̀mọ́ kò tó ń tàn láyé ìtẹ́rù ilẹ̀ yóò fi máa ṣe lọ títí lójọ́ kú ẹlòmíràn sọ́kọ́ ti túbá gbà tó ń wá túbá tó ń túṣẹ̀ ajẹ́kọ́ rí ibú ní tòun kò sí ìgbà tó ń fẹ́ sẹ́mọ́ ẹ má tẹ̀sí wá sí mọ́ nínú àwọn tí ó sòfò lòún wà áà ìyẹn ti burú jù tọ́lọ́wọ́n bá tún sọ wípé jami'a ẹ má jẹ́ àkànkọ́ lọ́wọ́ kẹ́yìn ẹ má ẹ máa gbà kọ́ lọ́wọ́ kẹ́yìn náà ni torí kọ́ lọ́wọ́ àti ìmọ̀ sàmójúkọ́ àtàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni. àtúfẹ́ kámẹ́rán tí ọlọ́run sílẹ̀ bá ń sùn lọ bá a ti sọ lẹ́ẹ̀kan àti lọ́sàn-án àti lẹ́ àwọn àfikò sahur ẹnì yòówù tó bá wá jẹ́ pé ahọ́n rẹ̀ ó tutù kò máa gbẹ níbi ìrántí ọlọ́run ọba ní gbogbo ògbà wọ́n kà sí wọn kà sí ẹni tí rántí ọlọ́run. ìrántí ọlọ́run tá a bá sọ lódìdí nínú ọ̀gá tó kó sínú ọ̀nì àsọ̀lá tá a máa fi sọ̀lá kò sí ìrántí ọlọ́run bá fẹ́ràn lè ṣe láyé tí èèyàn bá ti sọ̀lá ó ń ṣeré ni kì í ṣẹni tí rántí ọlọ́run. ẹni tí èèyàn bá ti sọ̀lá kò sírú tó lè mọ ewu inú gbogbo tá a ti ń kà látòní ó ń ṣàdúrà ojú oorun ó ń ṣe nígbà tí ó jáde ó ń ṣe nígbà tí ó wọlé ó ń ṣe nígbà tí ó gùn kan nígbà tó tajú lójú oorun ní sàdúrà àyíǹde àbíkìr àmọ́ kì í ṣe sọ̀lá ó ti bọ́ fúnitàn àbí tó bá rí ni padà àbí tó bá rí inú kó tó kù láyé ọ̀gá àrántí ọlọ́run lẹ́nu àti lára ó ní àsọ̀lá gbogbo àwọn tá a bá súnmọ́ àwọn tí ì ṣe sọ̀lá ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀ bí kìí ṣe pé ọlọ́run sọ pé òun ò ní ba mọ́mìnì jẹ́ kò ní ba ànújẹ́ lálùkì àmọ̀ ni nítójú ẹlòmíì ní ẹlòmíì ò bá máa wo ẹni tí ò gbọ́ kìlọ̀ láyé kò bá sì dàbí pọ́ùn gangan làdánwò bá ń jọ gbẹ̀rẹ̀ sí àná àmọ́ lọ́hùn ẹni tó bá sin lọ́hùn kó láyé kò sí tó lè ṣẹlẹ̀ láburú àlìkámà inú tẹ ò ní bàjẹ́ kódà bí ìyá ìbá sòfò abẹ́ni tó súnmọ́ jù láyé ọlọ́run ní bànújẹ́ tọ́rọ́ lọ́ọ̀ ti sọ bẹ́ẹ̀ ọ̀la fúnra lẹ́yìn ọ̀la hùn yàtọ̀ nù ọ̀rọ̀ ni tó dà ń bànújẹ́ láyé àìrú sì ń bà wá àti fáyà sì ń bà wá láyé torí kó tó wá dà bẹ́ẹ̀ ojúṣe wa a gbọ́dọ̀ ṣe o nínú ẹ̀ òun ni tìláwàtò Qur'an ká máa kí al-Qur'an Karim bá a bá máa ké bá a bá máa ké ká wá bá a sì máa ké. wọ́n dayé rú wọ́n dètò ayé ìsẹ̀mí rú títí títí wọ́n tún musa lùdíàmà náà fún wọn ọmọ mùsùlùmí ò rálù quran ké mọ́ yóò wà nílé ìwé títí títí tí ó fi di five thirty six o'clock ó kẹ́kọ̀ọ́ láti two láti eight sí two wọ́n bẹ̀rẹ̀ lẹ́sìn láti three wọ́n fún lóúnjẹ tí ó jẹ lọ́hùn. mọ́dúrásà ńkọ́ ńgbà wo ni ó lọ mọ́dúrásà ńgbà wo ni ó kọ́ àlùkò ránkẹ́rì tóbi rẹ̀ máa alukuran kò mọ́ ìgbà wọn ní ọmọ Islam àwọn ilé ẹ̀kọ́ tó ga tó ga tó ga tó ga tó ga lówó yìí tẹ́gbẹ́tẹ́ bá rí structure yẹn gan èèyàn sọ pé ah ah sórílẹ̀-èdè náà lélẹ́yìí wà kò sí díkìrù láì náà pọ̀lọpọ̀ ẹ̀ kò sí pé wọ́n kí alukuran kò sí pé wọ́n sọ kankan fún wọn nípa Islam kò sì sí yunifásitì kan tó ga tó lówó primary school ẹ ní rí yunifásitì kan tó ga tó lówó ní nàìjíríà primary school kò sì sí ìrànjọ ọlọ́run bá ń débi tó kò mọ̀ rárá ni o kì í ṣe pé kò tó o pàápàá jùlọ kó tẹ àwọn ajẹ́pẹ́ àwọn tó ní ìwọ̀n tí wọ́n á ṣe mùsùlùmí àyè sọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ni mùsùlùmí ló ní ni they are muslim school not islamic school torí pé yàtọ̀ wà láàrin méjèèjì àwọn ọmọ ló ti dàgbà mọ́bì lọ́wọ́ ìwọ orí kankan mú yìí wọ́n tún taari wọn sílé ẹ̀kọ́ wọn ò tún rí kankan mú àwọn èèyàn ń bẹ ló kọ tí wọ́n sọ wọ́n àwọn èèyàn kan sún á close mọ́ mi bíi bí èèyàn bíi mẹ́ta kan lẹ́nu jọ́ mẹ́ta yìí wọn ò ti sọ látòrí láyé wọ́n sì ń jókọ wọn tí wọ́n sọ wọ́n nígbà kan bí wọn mo ní òun ò ti sọ látòrí àbò òsè mọ́ ọlọ́run ò ti sọ látòrí láyé onítọ̀ ń bẹ lárọ̀ọ́wọ́ tó báyìí kò sí rí mo ní tò bọ́ wa ní bá olóhùn wa nìkan tó mọ̀ kọ́hùn mo máa ń pè gbogbo gbà pé tóun sì sọ́lá tí wọ́n ń kọ́ ó ní wọ́n ń kọ́hùn. tí ó bá jẹ́ pé kò bá wọn lọ sí mọ́sálásí ọlọ́run mọ bí wọ́n ti ṣe olóò ti parí náà nìyẹn. mo ní kó o sì máa o kẹ́lẹ̀ mà pé ní tó súnmọ́ ni ńgbà tó rọmọdán fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run máa ń gbà tẹ́lẹ̀ náà jọ́tò ti dáyé tó ń ti lè gbà náà ló ti ń gba ohun ìdín àwẹ̀ sí Islam nu kò ṣe sọ látòrí láyé ó sì máa ń gbà wẹ̀ pé wàláyé hàdà lẹ́sà di Islam lẹ́sà di Islam kì í sí Islam tó lọ gbàrà nàbí sallallahu alaihi wasallam. téèyàn bá pọ̀ yẹn rántí ọlọ́run. Ọ máa ń jẹ́ ká mọ̀ èèyàn gan mọ̀ lọ́kàn rẹ̀ pé ọlọ́run ti yọ ogún náà mọ̀nà fi tí ẹ bá kọ̀ nínú torí ẹ, ó jẹ́ pé sọ̀rọ̀ àwọn tán nínú sọ́lá ọlọ́run wá parí yẹn pẹ̀lú ìrántí ọlọ́run ó burú kí dúkìá ti ọlọ́run láwọn tí méjèèjì yẹn bá ṣẹlẹ̀ sí dúkìá àwọn òjẹ́ pé wọ́n rántí ọlọ́run kí náà ń pè ní dúkìá náà gbogbo tọrọkọ́bọ̀ ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn náà ni òdìgbà tó bá di rẹpẹtẹ àtẹ lásán ẹlòmíì ò ní ṣọ́ọ̀bù àtẹ ọ̀la ìní òjò ti sọ̀la àtẹ tó àtẹ ẹlòmíì òjò tíré kan lọ ẹ lọ fáwọn ọjà lẹ́kọ̀ọ́ nígbà táwọn èèyàn bá kó sínú ṣọ́ọ̀bù wọn tán àwọn tán fún láàyè díẹ̀díẹ̀ díẹ̀ pé kí wọ́n pàṣẹ àti ẹlòmíì kò ju dímú bọ́ọ̀lù ìlọ kò sì ní ṣe sọ́lá ní n tó lè kó sínú bólí báyìí kódà tí ó gbé lọ́mọdé láti gan wọ́n láàyè ọjà rẹ̀ ní òjò bẹ́ẹ̀ lọ kò dùn sí ẹ̀yìn lè pamọ́ tó gbé tó gbé sórí gbùngbùn ọmọ sọ́lá tó parí sọ́lá tó tún kọrí sọ́jà tó bá jẹ́ pé payà tó wọ́n jì lọ ni. àwọn aráwọn ọjà àwọn aráwọn àṣẹ tó pọ̀ tí ò ṣeé gbé táwọn èèyàn ó da sọ́bù ẹgbàgbé ń pa ọ̀rọ̀ lágbáwá ẹ si sí nọ́ọ̀sì mẹ́rin táwọn yóò da sọ́bọ̀ mọ́lẹ̀ lọ́sàn-án àti lóru kódà wọn máa ń da sọ́bà ní ìmọ̀jú tó yẹ pé ń bẹ́ẹ̀ owó iyebíye ni wọ́n sì rọ̀ sí sọ̀lá ọlọ́run náà tí ẹ bá ṣẹlẹ̀ sí fàwọn àmì ó ló ti ga jù tó jọ̀gá wa láyé àti lálùkì àná ìta àgbọ́ nípa rẹ̀ ni pé mo rántí ọlọ́run ọba ní gbogbo gba rẹ̀ lórí ìnáró rẹ̀ ìrìn rẹ̀ ìjókòó rẹ̀ lórí ibùsùn rẹ̀ débi wípé ó lálùwàlá kò lálùwàlá ànábì mọ́ sí rántí ọlọ́run sallallahu alaihi wa sallam. bákan náà ìmọ̀ rántí ọlọ́run ọba jẹ́ àpáta ìsọ́rí ìsọ́ra kúrò níbi aburú èṣù èṣù àtàwọn èèyàn ẹ̀ sì pọ̀ láyé àwọn èèyàn wá ń wá nǹkan tí wọ́n fi kàńtà èṣù ní ìsìn nílànà èṣù náà aburú lórí aburú ni wọ́n ní kọ́ wọ́n má bàa tẹ̀ wọ́n wọ́n lọ sòkígbẹ́ kọ́ wọ́n má bàa tẹ̀ wọ́n wọ́n lọ sayẹta wọn mọ̀ pé bíkìrù lọ́à ọ̀gá ayẹta ni ọ̀gá òkúgbẹ́ ni. bẹ́ẹ̀ bá padà gbọ́ náà o ẹ wàá rí pẹ́ẹ́ni tó sáyẹ ta tí wọ́n sọ pé bọ̀ ọ̀ràn ìbọn náà wọ́n padà fi pa ọlọ́run máa fi ró wọn lójú ta yé lójú ta ẹ̀dá rẹ̀ nígbà míì nínú àwọn ọmọ èṣù. tí wọn bá wá fìgbọn bá wọn àwọn lè fi nǹkan tí ò tó bọ̀ wọn àfi pa wọn lè forógùn pa tẹ báyẹn ta ló ṣe wọn sì forógùn bò lórí ló bá parí. kéèyàn máa rántí ọlọ́run hesnu ni torí àwọn ti pété àti mo dá abọ fún yíyẹn tí wọ́n kó àwọn ọ̀ràn ìrántí ọlọ́run jọ sí yẹn ní hesnu lè mùsùlùmí ìsọ̀rí ńlá tó tóbi fún mùsùlùmí gbàtà sọ fọ́ọ̀rì torí kó lè bá jẹ ká lè bá gbọ́ yín sí gbogbo ara ni tó ìpèsè orí nìkan ni ó sọ ìsọ̀ra tó tóbi ìdílákùlù jùzù nìyẹn wẹ̀ rẹ́rẹ́ tó kọlì ká pé ká tọ apá kan oríkèé ara kó sì jẹ́ pé gbogbo ara náà la gbà lérò. sọ pé lọ́rùn ọrùn tọ́rùn kan ní òfin ó lọ́wọ́ kì í sọ ọrùn ọrùn lọ́nà dàtọ̀. sọ. kúrò níbi aburú èṣù àti kó máa rántí ọlọ́run ló fi jẹ́ pé sọ́ba jẹ́ pé sùn náà lọ́mọ èèyàn wọ́tọ̀ wọn àwọn èṣù ó sì ṣẹ́ débi èṣù tó lágbára ju èṣù tó ń lò lọ. wọ́n lè sọ pé kí nǹkan báyìí kó lọ bá a sábà rí pé kò lọ bá a wọ́n ní ẹ̀kẹ́ àwọn ti mọ̀nà táwọn gba ìpìlẹ̀ èṣù tó ní lọ́dọ̀ lágbára ju ìtàn rántí lọ́ngbà yẹn nu ní òjò ṣẹlẹ̀ sí wọ́n wà á lọ bẹ̀ ẹ̀sùn míì lọ́wọ́ ẹ̀ tó lágbára jù sí lò lọ. ẹ rí i pé wọ́n máa sọ pé nǹkan yìí ó ti fẹ́ yíwọ́ ìṣùnú kẹ́lá ní táwọn òṣèṣì ní ìkàbá yìí wọ́n torí ìkà táwọn òṣèṣì nílò àdìsù. tó wá jẹ́ pé lànà tọ́lọ́run ni sábọ̀ lọ́wọ́ àdó pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀. èso ní wọlé sọ ẹnìkan àti lójú ọ̀nà kúra ìgbàgbé àti kúyè kó obìnrin rántí ọlọ́run torí pé máa sọ̀yàn ní máa sọ̀yàn. àlùjọ ló kan sọ wípé nǹkan báyìí báyìí báyìí ọlọ́run tẹ̀lé yẹn kan fọ́dún mẹ́ta òun tẹ̀lé àmúfẹ́ràn pọ̀ títí tó fi nǹkan kan nígbà tó nǹkan yẹn bá ráyè wọlé ó ń tẹ̀lé kiri nínú ara ń tọ̀ náà ní kí sọ̀rọ̀. olótọ́dún kẹta tó ń fi sọ kó n tó ráàyè wọlé. torí ẹ̀ wọ́n ti pè é èsù náà lẹ́ni tí máa kóró yóò ìbáyàn lọ́kàn alìkànnán àmọ́ tó bá ṣe déédéé ẹni tó jẹ́ ní ọlọ́run kánasa yóò túwọ́ yóò họ káfà wà ń kọ́ badọ̀ yóò torí bọnú kò ní lè gbérí mọ́ tó bá ṣe déédéé ìrántí ọlọ́run lọ́lọ́run fi ròyìn ẹ̀ bẹ́ẹ̀ ìrántí ọlọ́run ọba púpọ̀ ọkàn amábalẹ̀ ọlọ́run ní aláàbí nìkiri láàyè sátúmọ̀ yìí nínú olùkòlò wọ́n ti wà á ní kẹ́lẹ̀ kan rántí ọlọ́run ó ní ẹ̀bá àwọn bẹ́lọ̀ kọ́kàn wọn balẹ̀ kò lè balẹ̀ sálùkì àwọn dìde àti kó máa rántí ọlọ́run ẹmẹ́nìkan wá sọ́kàn ẹ̀ balẹ̀ ọkàn ẹ̀ balẹ̀ ntí ń wò yẹn ntí ń wò yẹn tí ò bá sí mọ́ ẹ má kọ́kàn rẹ̀ balẹ̀ àìmọye ń táyé bọ́mọ lọ́wọ́ tó yẹ kó lọ́lọ́ ẹ̀ sì ní mọ̀ oní òtútù ti wá àti fún yín àìmọye ń dípò bọ́mọ lọ́wọ́ àìmọye ń tọ́lá bọ́mọ lọ́wọ́ tó jẹ́ pé ó rántí ọlọ́run ọlọ́run bá tóbi lẹ́mìí ẹ̀ yóò sì kà sí nígbà tí ìjọkan ò bọ́ ẹwà rẹ ní ẹ ní rẹ nìkan nú ẹ tó yẹ kó sọ́lọ́run lọ́kàn ẹ̀ táyé bọ́mọ lọ́wọ́ àfi kí aburú ẹ̀ ò hàn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lè rí inú ọmọ ádámà ẹni tí ò sọlọ lọsẹ táyé wá bọ tán kó ti tánu kì í tán fẹni tó lọ náà ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan kan ọkọ̀ bá nǹkan kan ẹlẹ́ẹ̀kejì ò sì kọ́fà ìkejì iman ó kọ́fà ọ̀rọ̀ táyé èèyàn mélòó lórí tó fẹ́ jẹ láwùjọ tá a wà jẹ ẹni tí ò rí ẹni tí ò jẹ sáré pẹ́pẹ́ kọ̀ọ̀kan bá a ti wà ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ìjẹsà rẹ̀ kankan ní ní tí òrìṣẹ́ ni ló jẹ. tába ní gbogbo wa náà rògbọ́n máa wojú wa ń kọ̀ọ̀kan tára wa dámọ̀ tẹ́lẹ̀ yóò ṣẹlẹ̀ sí tí ìbá ti kó sọ. ìmọ̀ni àwọn kọ́fà àtayé tí ìbá sẹ́ńtà àmà abẹ́ tó sọ àní mọ̀ kéde pé yóò wà á rò ẹ̀hẹ́ débi pé kò sómi àtẹ̀jẹ́ lára ẹ̀ mọ́. ṣùgbọ́n tayé ò kọ́fà àti ìmọ̀ni péyàn lọ́lá ó nípò ó láàyè kò lè kọ́bà àyè ìmọ̀rìn lára ẹ̀ tí nǹkan yẹn bá lọ tí tí ó bá sábúrú bá lọ ṣẹlẹ̀ sí pẹ́rẹ́ ẹlẹ́mọ́ gbòòrò ẹ̀ o ó sì yóò ti wà láyé torí kò ní fẹ́ ìtìjú nature ọmọ nìyẹn lágbájá ń kọ́ à ti kú mẹ́jọ níbo lọ́wọ́ à ń sìn ẹ̀ ní mọ̀ kò onímọ̀ wa sáré pé tó bá dàbí ìjọhún fún wa wálé tí ò bá dà bẹ́ẹ̀ mọ́ yóò parí máyé lánàá bí ẹni ọlọ́run kan tí nǹkan yẹn bá táwọn olóògbé wà dé fún yín sẹ́yìn ló mọ̀ sọ pé àlọ́ àpárọ̀ áá ìmọ̀ ní bẹ́ o ẹ rí sòsì yín tó tún máa ṣe wá sí ọ̀kan kọ́bà kan ìkejì òkọ́bà ìkejì bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ní kọ́bà ayé àtàkì àná ìrántí ọlọ́run ọba àmọ́ ìjọba kan ọba lẹ̀ anisọlọlọ àlùfọlùlám ó sọ wípé nìkan tí bá wọn rántí Ọlọ́run àti tí ìrántí Ọlọ́run tẹ bá fẹ́ fi wéra wọn tẹ fẹ́ fi wọn wéra wọn òkú àtàlàyé lẹbi wéra wọn ọ̀kan ti kú ọ̀kan sẹ̀mí ẹni tí máa rántí Ọlọ́run wọn ń sẹ̀mí gbọ́dọ̀ Ọlọ́run sọ nípa wọn nígbà tí wọn tún kú òláyé wípé nínú sàárè wọn ò àhíyá ẹni tí ń sẹ̀mí ni wọn àmọ́ wọn ti ìrántí Ọlọ́run ti ń bẹ láyé tòun ti kọ́ wọn ti gbé sàárè fún wọn wọn sì ń rìn lórí ẹ̀pẹ̀ òkú làwọn wálá wala àhíyá wala àmúwà wọ́n ní sáà lè fi sáà lè fi òkú sáà wá lè fi wá láàyè. nínú sọ́yìn Bukhari àti Muslim àdìsá àbí òrera wọ́n náà lẹ́nu ọ̀sán lọ́wọ́ àlùfáàlà ó ní ó sọ fún wa pé ọlọ́run bá wa sọ wípé máa máa bẹ pẹ̀lú èrò ẹrú mi sí mi máa máa bẹ pẹ̀lú ẹrú mi tó bá rántí mi. tó bá rántí mi nínú ọkàn ẹ̀ ọlọ́run lèmi ní òrántí rẹ lọ́dọ̀ mi tó bá rántí mi láwùjọ ibì kan bí tí ń ṣe dáwà tí ń pèpè tó tún lọ jíṣẹ́ ọlọ́run báwọn èèyàn kan tí sọ pé ọlọ́run bá tóbi ọlọ́run bá lágbára aláàánú ni tí ń kiri èèyàn kan fi èmi máa sọ̀rọ̀ ẹ̀ láàrin àwọn mọ̀lẹ́kà ẹrú bákan náà ọla ọlọ́run ọba a máa jẹ́ kí ahọ́n kókóra dúró níbi nǹkan míì tí ó múni rí bínú ọlọ́run bíi kíni bí ọ̀rọ̀ ẹ̀yìn bá ti ń ṣe wá sí ọ̀rọ̀ ẹ̀yìn tó ó máa ń burú ni ó sì ń ba tẹ́ jẹ́ o kò sí ò lè bàjẹ́ nu ẹ̀ ẹ̀ wo báwọn ti gbọ́ yé wọ́n ní òjúṣe ọlọ́run tó bá yẹ pé nǹkan tá à ń sọ òótọ́ ni kọ́ tá à ń sọ nípa ọmọ ìyá wa ó ní òun náà ni mo sọ wípé ó lè bá sẹ́yìn jẹ́ pé kẹ́ má ṣe mọ́ ẹ̀ ń sọ pé ó ní ìgbéraga ẹ̀ ń sọ pé ó ń láàfin ẹ̀ ń sọ pé ó lójú kòkòrò ẹ̀ ń sọ pé báyìí ẹ̀ ń sọ pé báyìí ó sì ń bẹ lára ẹ̀ lóòótọ́ tẹ́ ẹ bá sọ yẹn ẹ lọ bá a ni ó mọ̀ jẹ́ ń gbà wọ́n ibi tẹ́ ẹ ti dálẹ̀ ẹ̀kọ́ lẹ́ ti dálẹ̀ ó ní kẹ́ ẹ sọ nǹkan kan pa ọmọ ìyá yín tó bá gbọ́ sínú rẹ̀ ó bàjẹ́ àwọn wá béèrè pé tó bá jẹ́ pé nǹkan yẹn kì í ṣe pé ahun ni ó ní náà lọ́lọ́run kọ̀ fún yìí ẹ wá wòye sáwùjọ wa torí pé tí ẹ bá hun irọ́ ni ẹ̀sẹ̀ irọ́ ni kì í sọ̀rọ̀ ẹ̀yìn ah, àwùjọ Yorùbá la hawla wala quwwata billah kódà ó fa ní òjò sí fẹ́ báwọn yẹn bá ti pé méjì mẹ́ta nígbà tí ò sí zikiru lọ kò sí iná tí ọlọ́run tí wọ́n fi rọ́pò ẹ̀ ọ̀rọ̀ yìí sì máa ba ìmáa bá àárín ọmọ ìyá jẹ́ ni ìmáa da ìlànà ètò ọlọ́run tó ti làálẹ̀ téèyàn fi soríire ìmáa dàrú láàrin àwọn èèyàn ni torí pé téèyàn ó gbọ́ pé wọ́n sọ ń pa àwọn àná láti sọ fún yẹn kódà bó rí bẹ́ẹ̀ kò ní dùn mọ́. ṣùgbọ́n tó bá jẹ́ ní ọlọ́run wọ́n máa ń lọ a bá sọ̀rọ̀ wọn ni abẹ́ni tá a fẹ́ rán sí wọn ìgbà náà ni wọ́n mọ̀ jẹ́ wá sí àbí kó jẹ́ pé wọ́n wá bá ẹni tí sọ̀rọ̀ yàn pé wa sọ̀rọ̀ ọmọ lọ́wọ́ wa bó lè ṣe mọ̀ sí gbogbo tí ẹ bá sọ ń gbà yẹn àmọ́ ẹ sọ dáadáa rẹ̀ náà torí pé yóò ní dáadáa bó ti sọ ibi tó kù sí gbà pé ó ni o àmọ́ ń ẹni ọlọ́run ni. ètò láhùn ó tó wáyé pé owó ni wọ́n fẹ́ ṣe pé oníkájọ ṣòwò bó lè fi mọ̀ sí ẹ̀ sọ tẹ ní dáadáa ẹ̀ sọ tó kù sí tó bá kù sí tí ò dá níbi òwò ṣíṣe ẹ̀ sọ wá yàtọ̀ sí yẹn kí ẹ tó tún lè sọ̀rọ̀ ẹ̀ lọ bá lágbájá bá ni àmọ́ bá ti gbélé pẹ̀lú ẹ̀kọ́ akẹgbẹ́ ẹni ni àmọ́ bá ti torí wá àti lábẹ́ ti fún sáàrin rẹ̀ kan pé yóò lè sóore báyìí báyìí báyìí làwọn yẹn ń sọ kò sì dùn mọ́ wa o ẹ̀yin náà lẹ́yìn kọ́kọ́ sàkànnà pé kò dùn mọ́ yín ẹ̀ àti àtìfẹ́ kan náà sọ bẹ́ẹ̀ fà yín àtìfẹ́ kí eh, báyìí báyìí báyìí títí òun náà ara ìwọ balẹ̀ yóò gbọ́ wá sí ìgbà yẹn kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀yìn. torí pé sẹ́yìn ọ̀bá jẹ́ nìkan ti ń jẹ apá èèyàn ti ń jẹ itan nínú àwọn èèyàn tán jí lọ gbó sókà tẹ̀sí sọ̀rọ̀ ẹ̀yìn kò sí yàtọ̀. àyòhìbò àhádùkún àyíyákúlà láhàmà àkéyìn mẹ́ta. sẹ́ẹ̀fẹ́ kí wọ́n ti pa ọmọ ìyá yín kalẹ̀ kí wọ́n wá dín ẹran ẹ̀ fún yín kẹ́kọ̀ọ́ fi mú gàrí. sẹ́ẹ̀ lè ṣe àìsẹ́ ẹ̀ bá ti lè ṣe ẹ má sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn mọ́ ayé àlùkùrá ni ìwọ ń wò pé ìwọ ò bá wọn jẹ́ nú ìyẹn tán gbé lọ gbó sókà ò bá wọn jẹ́ ọ sì ń sọ̀rọ̀ ẹ̀yìn ìdájọ́ kan rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ebó ló jáde nínú ayé àyè tẹ ẹ fẹ́ ẹ fẹ́ jẹ ọmọ yàrá ìsàn ti pa kalẹ̀ tí wọ́n di tí wọ́n bọ̀ tí wọ́n di tí wọ́n kó sórí ráì ẹlẹ́ẹ̀ láìkẹ̀ torí ẹ̀ mẹ́nu kò bí ọ̀rọ̀ lọ́rọ̀ nítorí ọlọ́run fi wé nìyẹn bákan náà kò ní sí òfófó tí ẹ bá rántí ọlọ́run bẹ́ẹ̀ náà ni irọ́ yóò jìnnà bẹ́ẹ̀ náà ni àwọn àṣàkáṣà burúkú àwọn gbólóhùn táwọn yẹn ti sọ dàwàdà tó jẹ́ pé èpè wọ́n ti fẹ́ fúnra wọn. tọ́nà bá sì ní káwọn èèyàn bímọ àwọn ọ̀nà ẹ̀ka ń wa wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń bu sọ́nà wọ́n ń sọ kalẹ̀. ó sì lè lẹ̀mọ́ ẹni tí a sọ bẹ́ẹ̀ fún la títí láéláé tó tó dì máa báyìí. láwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn ń wọn pàápàá jùlọ àwọn èèyàn kan wá ń gbajúmọ̀ kan táwọn èèyàn mọ̀ pé ah, ọ̀rọ̀ burúkú ń o. táwọn èèyàn ti mọ̀ pé à ah, ń pé eh, ní ẹ bọ́ tàwọn eléyìí lẹ̀ ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu wọn bàjẹ́ torí sísẹ́ yẹn ló burú àbọ̀rọ̀ ẹnu wọn iṣẹ́ tí wọ́n ṣe kì í ṣe tó burú iṣẹ́ halal ni kí a lọ fẹ́ sọ di pé kó a mọ sọ̀rọ̀ rí mọ́ má bá fẹ́ sàwádà ìpè ni. àwọn ọmọ lárúbáwá sábà kíra wọn àdúrà ni tọmọ nàìjíríà bá kíra wọn lásán èpè ni ọmọ báwo ni wàhálà wà ọmọ báwo ni wàhálà wà báwa sọ pé asalaamu aleykum wa aleykum salaam barakallah abike akamakallah hayakallah tabarakallah mashallah kò ní ti sọ ọ̀rọ̀ àwọn ará wọn lẹ̀ tó ń ṣàdúrà mẹ́ta mẹ́rin bí tó ti bọ̀ra wọn lọ́wọ́ bí ìtọ́mọ aláwọ̀ dúdú mi kọ́ ó ní wàhálà tá wà náà torí náà ahọ́n yẹn ẹ̀rí wípé ntọ́lọ́run fi ń fi wá títí bíi pé kámẹ́jọ ó gbé kámẹ́rán lọ síbi ìrántí ọlọ́run ó ní pé òun ní. ó fúyẹ́ jù nínú oríkèé ara wa láti fi sẹ́yìn àwọn ló fúyẹ́ jù kì í kó wá láti bi ẹsẹ̀ kó wá láti ibi orí orí wa máa rù kò ní pẹ́ tí bá ń rù gbogbo gbà kọ́dà kó ṣe pé sẹ́yìn iṣẹ́ lè yẹn ṣe ẹsẹ̀ wa máa rìn kò ní pẹ́ rìn tí ò bá rọ́kọ̀ kò ní pẹ́ rẹ̀ tí ò bá rọ́kọ̀ ọwọ́ wa máa ṣiṣẹ́ kò ní pẹ́ rẹ̀ kódà wọn ti ń tó jẹ́ pé ń lò pàtó báyà tó ti fọ́ lórí kì í sọ iṣẹ́ táwọn máa máa rí ahọ́n ẹ rí pé ahọ́n ni ó ṣiṣẹ́ ti bá ń la ara ni ó rẹ̀ ti fa ọlọ́run fi ìrántí ẹ̀ síbi tó rọrùn jù lọ́dọ̀ wa síbẹ̀síbẹ̀ ọmọ yòó tún lò kí lára fẹ́ sọ torí pé àwọn oríkèéríkèé ara tó kù a èèyàn sọ pé ẹjẹ ń jókòó mi òun ò lè rìn mọ́ tàbí ẹrù yìí ó ti wọ̀ ń ẹsọ̀ ń kalẹ̀ bí ìtahàn kọ́ èèyàn máa sọ̀rọ̀ lọ òun kì í máa rẹ òun bí yàrá ṣe ń lò ó tó fọyà ń bá kí ẹyin àtúntà mi sàárì kì í fi bìbíkiri láì sàárà ọwọ́ yẹ ká máa yí ká máa yí ká máa yí ká máa yí kó máa ṣe lébelébelébelébé kó máa jẹ́ pé ìrántí ọlọ́ọ̀ba ló ti fà ìrántí ọlọ́ọ̀ba ní rékọjá ń ọlọ́run bá wa subhanahu wa ta'ala ọba tó sànù wa púpọ̀ ni ìrántí ọlọ́run bá sáwí yìí ó jẹ́ ògbóǹtarìgì nǹkan kan tó yẹ ká dún ní mọ́ ẹ wọnú rọ̀mùdán tá a wà bí sẹ́yìn ṣe wọ́n kó ṣe wọnú ara wọn tó ẹ kó ọmọ yẹn ní máa ọmọ yẹn ní ó yà sí sinmi ẹlòmíì yóò kí sàràwì yóò bá wọn kírọ́kà mẹ́rin ló bá nara lẹ̀ kìsìkú sàràwì ti tán máa níbi tí ẹ̀sìn ọlọ́run ọba pé kìí ṣe pé ààyè wà fún nǹkan mi láti fi rọ́pò ẹ̀ sọ́dọ̀ yẹn bá fẹ́ fi Islam lóòótọ́. kódà láwọn tó tẹ̀ tún wá jẹ́ pé sọ̀láàtù ṣíṣe mọ́ wọn la yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwa tó jẹ́ pé gbàtà àwẹ̀ dé ni. àwọn náà máa kí ọ́ráká méjì wọn máa kí mẹ́rin wọn máa kí mẹ́fà tí ó já ìmáàmù lẹ̀ tí ó lọ tiẹ̀ tí ó lọ tiẹ̀ ẹlòmíì ó sì sùn níbi tí wọ́n ti ń ṣe sọ̀láàtù náà nígbà tó fẹ́ náfìlà ni kò sẹ́ni tí ó bá wí tí ó lọ mọ mẹ́rìntẹ̀ ó dọ̀ lanu. ní ìsìn táwọn di ikọ̀ mọ́kànlélógún yìí títí tó fi parí iṣẹ́ yẹn tó ti dọ́bù nínú Ramadan ẹni tó bá fẹ́ sinmi níbi tó jọ mọ́ sọ̀lá àbí bíkìrìlá ó ní yàtọ̀ sí ahọ́n ẹ̀ tó fẹ́ sinmi pẹ̀lú ìnàró ó ní wákàtí méjì ó ní aago kan ó ní aago mọ́kànlá fago kan ní obìnrin ti sọlá ó kí sára àwí ogun wọ́n bẹ̀rẹ̀ kìtìyàmù lẹ́yìn rọ́kà mẹ́wàá pàmò wíṣẹ́ lágo kan wọ́n parí àtàgọ mẹ́ta ó kọjá bí ago mẹ́ta àbọ̀. ibi tẹ́ ẹ ti ń jẹ sahuru lọ́wọ́ wọ́n ti pẹ̀lú sóbì bẹ́ẹ̀ ti ti sàlùwàlá rọ́kà kan tó bọ́nu sọ láti sóbì látàlẹ́ àná. àwọn yóò sinmi gbádà sóbì ni tẹ́ bá ti lè dín in pé àsọlá àsọlá tẹ́ ẹ tó ti dín sọ̀rọ̀ àtòzó rí báyìí láwọn tí ò bá jí tẹ́lẹ̀ kó tó di pé tó ń dé ó tún ti bẹ̀rẹ̀ nu ó tún dà ó tún dàrọ̀ ọ̀la tó kó tó tún lè rọrùn padà. tó nípa pẹ̀lú eléyìí ọlọ́run bá máa ń bẹ pẹ̀lú ẹni bá rántí ẹ̀ káwá ṣàkíyèsí ìrántí yẹn lórí ahọ́n lọ́kàn lóríkèéríkèé ara lóríkèéríkèé ara nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ibẹ̀ láti yan gbòòrò ẹ̀ tó bá wà láti ọ̀bá sí lọ́kàn kí ẹ rántí ọlọ́run tó wà lọ́kàn jẹ́ máa dákọ ọlọ́run máa dákọ ìsùnmọ́ ọlọ́run ayé sàlẹ̀ gbogbo àdánù kọ̀ọ̀kan wa yóò di àbójú rẹ̀ pàdé láti àkíyàmà اللهم اعز الاسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم عليك باليهود والنصارى وأنصارهم وخلفائهم في هذا هذه الأراضي والبلاد وبلاد